أعوذ بالله من الشيطان الرجيم ربنا والسلام على أشرف sɔkpɛ wa nɔ sɔkpɛ mɛ ɛtiɛ boye yawo nɔ ɛtiɛ e ba kiri kyinɛ wɔ tati wɔ nɔ nɔ tɔza ko ka nɔ awɔ sɔnyɛ sɔnyawo mi ne ba sɔn nɔ tɔ sɔkpɛ sɔ abɔ sɔn e e yi ɛnɛ sɔkpɛ wa nɔ lóbi ayɛ nɔ nɔ zuma nɔ sɔkpɛ la nɔ pɛlɛ ewu kuda nɔ ɛtiɛ mɔ n'a tun kyerɛ yi alakilima alba. in shi sha in shi sha alaihi muhammad sallallahu alaihi wa alihi wasallam radiyallahu anhu zumana la kalmar yin shi da tana aisha nan e kuma da gangani ne da bada alfasha nan e kuma da aisha bete ya alfasha ko in ce tiya e yi banza ko ila shi tuye gan ekwe mbanda gangani juya umake keyi nyɔtɔ ya na banza atsa gege ekwe banza ne bada gbɔdɔ e yi gba kɔna sɔgbɔna la isafɔ gangani de yi la ayi wòle si be yinɔ make emu nyina na le si te ba wòle sɔgbɔ não, é te ba wa ale de kɔmɔ tu Só la wa ale wa não, sɔlɔ de munafiki si. a ce kalmar da ta da ta na aisha na to su ko to na aisha musu ne nga mala o to ga wa su ku ba wai musu ne a ji da gaskiya kan dole da ki ciwo ne da gaskiya na kai shi ta ta ga ka ba na shi e ba da ba ku wallahi wallahi su ba ku su ba zane shi soko kai ya yi shiga ebe e ya muna wani e bayan da ke kowace ni sure e na ebe ya muna soko ya bayan da ke kirkin na yi sure na zai yi soko kai ya yi etu etin kuda na aisha na ake yi muni ni shi na shi da shi kuma ya na muna kije ga kan na muna kije ga ganna na amumini na shi yana ba ci da munafiki ya kiyaye nan shugunan mutum ga mai cin mumini na shi ki shugo an rayuwa ina ga ina kudu shugo umai na kirki ina mai betu wani alkhairi zango ci cana ci gaga zanen isi ya ga ya yi lamuba ya maci da munafiki ga wuci da ya maci da zanen ya wuci ekwe edekwa ekwukwe ga mmụmi na ịza kiriki na sọgwọgọ mụte wuri eto ebe eto ya iwu eleji faru ahịa n'ụlọ nga mụla so echi ga laula kilu dọ kilu dọ ya emumi nishi iznamitumu kani ne ewo ganna gangan ga munafiki shi na kani ne ne na zake da shi ewa ga ala kiriki ya yi sinan ye jibo ne e gaga de de la kujo na so ko ga killu da dhanna na wal mu'minatu bi anfusihim khayran kidda be to mu'mini ne kebe ye jima ba ye ku ye ba ye wan kilo ba ye mu'mini ne yice ya no ki manu da la de shike wa ga ya kirki jayi eh ta ci mu'mini ba jijo killu de mu'mini ba jijo ga jibo ne cha wa da mu'mini ne yice ya tashin zaki e e shi zane ne biyan gaza kirki ro na jan wadana ya na da cikin gana samba ci kina gumi tuna ya mashi wani ya gaga da ne ci wani su kwada mutum da ya ce kilo ne su kwada ma kilo ne eh tete ga da ko kada ga ya shakki ne wannan so ko ga kiye kuma da ne ya ci wannan mun ne shi ya eh laula yasmi'tumu ظل المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين كيلو دي تزاونا كيلو ولا غباوا سوكو كيلو دي تزاوا كيلو دي جاي منافقي egane gbẹ̀yìngbẹ̀yìn dáná haza ikùn bi nene gẹ̀mọ̀nù yóò gbangba wà ní kàná àwùjọ bá wà. wọ́n kàná àwùjọ bá wà. ẹ kẹlẹ ìfẹ́ ìgbẹ̀tú ọ̀nà lò ẹ kẹlẹ ìfẹ́ ìgbẹ̀tú ọ̀nà lò ẹ làjì dẹ́gbó ewé ìgbà náà lò á lè ṣe láti ẹ̀jẹ̀ fòǹdóró àti ẹ̀gbẹ́ lọ́sọ̀kọ́ ẹ̀ àlùmọ̀ ìṣẹ́ náà.

aka etu ege ne aka etu ege ege eh, ke ya pase da ku eh ye ne ke ji ba ga e ti da ku na ye mun do ga da ne ko ki ki ku do na ki du de ta ga ga kai ha ba di ku ga ba ne no ba ba ga ba ba eh amma wata shigo mutum zawangi ne ya e jira zawangi ya e jira ìjẹ̀lẹ̀lẹ́ àwọn ọ̀gá mọ́ ìlàjì kan tó ti bá yí àgẹ́gẹ́ kan tó ń mọ́ ti bá yí baji ma ga su da yoni kaza ma ga su da yoni waje ne da yawai waje da yawai ne da kuma ya wada na eh ne ku ya sadara wa ha za yi su wani ku ya ke kula a eh kòsó tó ń ká ìsàlẹ̀ ìlàjèjì èyí tó àlùfàṣà yóò wọ ẹnu ẹnu tó ń lo àlọ́ tó sàwọn jẹ́ èyí ṣìlá àmọ́ sàlẹ̀ òde gẹ́gẹ́ bí àmọ́ àlẹ́ bẹ̀rẹ̀ da addini na wai da wai ga ba ta yi jira laula in samitumuhu ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين cutar da ya mumini da shi wani ya ce lamuwa ya ci mantufe da ya mumini da ya ce ga ala ya mumini ba su kwa kilu ba wani ba wani ya cuka shi kilu ba mwembe ba na wuni e e ne nche wuni na ne nche yidina mwembe ba nga wale suno ka shikinu no kinu no ene bie tu pata wono bie tu kowo na no ru no wa si alwa le bi kuma e wono to mai yo to ti ko yesu be da da se wa so ade ale ko wa ni asu ye yidina mutami ne ne yin ko fa wono wallahi tallahi ga mani gangan da sun ẹ̀dá àwọn àdáàgbà yìí lóhun sọ èké lóko àwọn àgbègbè èyí eu àgbègbè sí náà ẹ àlùmáàdì yìí èyí eu àgbègbè lóṣù èyí tó kọ bá lọ ẹ èyí méjì ayé ẹsẹ sàtìkẹrì sí sàtìkẹrì àdà àfẹwà lóhun tó àlùmáàdì lóhun lóṣù yẹn náà wàláyé tọ́lá àlùmáàdì yìí tí wọ́n lè ṣe kí ẹ̀wọ́ ẹ̀wọ́ náà ẹ̀wọ́ sàtìkẹrì wà lóṣù yìí. é agende shuja uwe kwa kuda bench gente. kuma gidi ne wani makanta yawo ina almajin cewa ba da shi na a ruwan su eh masiba ko da wage ka ku mutje ta da ce ko ne dawo masiba ko da não juru gan mulu so na da ce ko dawo na ko ya wani dawo na mai cinan mutuwa na to mu dawo su haƙi na wallahi wasu na wata abai coco wallahi ma abai coco eh ke yi wa ka muni ni shi wa muni muni ni na haira muni ni da ta ba da shi ya alkhairi muni ni da ta jikin abin a ji tunani wa ya ba da shi so ba yi da ni da ke shi so ba da dede shi ga kai wa na ya tutu me su kwai da wani shuga su kwaga laula jawa alayhi da arba'ati shuhada kima dude ya ci gaga gaga ne gaga nan etewa na oge da dujo zinujo na nyechi nudo na e kazujo na laula jawa laula jawa alayhi da arba'ati shuhada kima lude biya gangan ne rubunya biya ne rubuni daula jawa ne ya ba shada kima lude ne gangan da ta a ce kuwe ga ba sha ba a ce ku ga mana da sa kirki da wannan kima lude de tsaci da ne rubunya ne ina na ga ne rubunya da ya challenge daula jawa ne ya ba shada Eh, fa'ilan ya abu shahada su kwada ya zaɗi na ake gangan da rukunin ne wa nan ya zaɗi na ake gangan da rukuni a nan ne ya ake wani da eh, wani kada fa'u la'ika inda Allah ya humul kazu ya ake wani da wani kada zaga shari kazu gura shari kamar nan su kwanta shari inda Allah ya kwanta su kwanta ya kaga kazu kamar nan su kwanta shi yaba ya Allah subhanahu wa ta'ala ki malum da a ci ma a ga mana ci wanda yi ko bai so mun yi su ma ka a ja ji mana ci wanda shi e bai so mun yi su ma a ga ya ga wani jon a ga ya ga wani jon a ga ya ga wani jon umai zane pe pe kwa da kai ona zane pe pe kwa da to ajina ni mo mo zane do ga mu yalla yin ba ya dina ne mu wani amma ya kwa shu ne ya ce na e ga ga da ya tube musu kashi ya gani ya ne mu wani na e e na shi kai e eh kashi ye ibe she ka ne fi ba mu na biki yo mun ga fi en be wo e she la ko eh laula istamajtumuhu ظن المؤمنون به والمؤمنات بأنفسهم خيرا كما لا يتبين لو ما تشاهد لولا جاءوا عليه أربعة شهداء كما لونا كما بيا يدي ركنيا نما بيا يدي ركنيا كما لونا يجيك نتبعه فإن لم يأتوا بالشهداء فأولئك عند الله يكون الكاذب ìfi báyìí ìfi báyìí kiriki ló má lò sí ẹ ìfi bá lò sí kiriki zàlọ́ bí ẹ tẹ̀ kó kiriki wọn zàlọ́ bí ẹ gángan ní ọmọ ẹ zàlọ́ bí ẹ bí ẹ gbọ̀là yà dì í nà zàlọ́ bí ẹ bí ẹ gbọ̀ tú nígbà tó lọ sùn tó láyà sí náà nínú wọn tó zàlọ́ sábà sáyà kẹsíkẹ́ wọn ẹ àwọn ẹ̀gbọ́n oṣù tó yẹ kó wọ́n èkó ń gé ètò ko zabanza ichade agegeje yetu weyewo weyewo yeceleye la kubebe chuele muche uwa dole ke ke we we we zabanzu kaka ke lu zabanza zabanza de shego weyewo za kiriki na ta shego na mwenje banza yewe mazawa ya mgoni ya wa gbogbo ní àmà sọ̀kọ́ ìṣòwò tí wọ́n ń lè ṣe sọ̀kọ́ ìṣẹ́ wà láwọn wàláwùlà fọ́dùláyà àlẹ́kùn ẹ́ wàláwùlà fọ́dùláyà àlẹ́kùn kí wọ́n bẹ ìwà ẹ̀mú tó ń sọ̀kọ́ ní ohun ṣùgbáàjì àyẹ̀mú ìdíjà nínà ẹ́ kí wọ́n bà wọ́ ẹ̀mú tó ẹ̀kí náà ní aláṣẹ ẹ̀mú ìdí ìṣùjọ nínà wọ́n àmọ́tù gẹ́gẹ́ ní ẹ̀yẹ wọ́ ẹ̀mú sọ̀kọ́ náà ní agbàgbẹ́hùn gáwọn yẹn náà ní agbàkàtì ẹ̀mú ìdíjọ ìṣùjọ nínà fi dùnìyà wọ̀ ni mai ramu wucin ka ke yi to alkiyama wallahi da masakun fi ma a mutu fi wallahi da wasu ko ga alafi to bai ne da wasu ko ga alafi to mu bi shi bai ne ina mu ya alafi na azabu nazim azaba na kota na mu ma lu lafiye fi ma a mutu fi eti ene dan mu lafiye ta sha mu ne shi mu E, ga azaba na ka yaso eh kin no na ku da e na ki jina ga mu ga ku da yaso amma yana kai daga babun nan yana kai daga azaban nan ko ina ko la ku na shi da ya bi wani ce tamu ga gafara su wani e, ne wai da ku shi na eh bi an kaliya na sha an kaliya na sha ne mu na ki jewa yin ya ti waka je da sha ga wale da eh e da iga ko ka shi chambo e ga na ma la da chambo ya waga ba eh e ga na ma da chambo ya waga ba ma la khaira so la ba wucho ya wala ta ko ku ma ga ko je ba da ware da kan lokacin na a bayyana istilahi chamba wa ta mutabo wa ga wala suaya inda na wala suaya na wa shayin ba tuko to da wai shida na ga ke sa ni ka ta ci gaba mai da ne chamba ka ya ya ni na ne kwa ya ne da mutunci san da chono kwa ya ba ba cin sa ya kwa ya ga shi kula ba so be ne yo na so ya shi wala da kaira na so ya zagewa kuma da da kaira milada shukuroza ke da science ne je milada shukuroza bike da ko ku gangan da ne sunan na so ya wa ka ji ba wala da kaira mu da su ba shi لولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أمرتم به عذاب مسلم da so ti ga ni ko to mu ni suwa azabu no ko ta ga iya kan wallahi ta ku fa ni in talaqawnahu bi alsinatikum wa taquluna bi aqwalikum ma laysa lakum bihi ilm ma laysa lakum الله العظيم هل يبان يصبر سبحانه هل يبان هل يبان àtọ́múlù yìí ṣìkà sọ̀kọ́ ìkùnmọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní sùn ti bàárẹ̀ o mọ̀jẹ̀ lóore yé dáa èkó sọ́jà múná bí ilé méjì bá bà ṣe yí láti ibi tí èkó sọ́jà múná bí ilé méjì bá bọ̀ àti mẹ́gẹ́gẹ́ bá kí ní sùn àti ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ̀gbẹ̀ sùtúrẹ̀ ẹ̀yà kíríkì jọ asùtúrẹ̀ tàbí ẹ̀yà àwọ̀bá asùtúrẹ̀ ẹ̀yà kíríkì ìsáyà ẹgbọ́n àpọ̀ àwọn tí ẹ náà gbà àwọn tí ẹ náà gbà ẹ sọgbọ́dọ̀ ìtàlákàwọnà mu bí a ti sinà tí kò wọ́n takò lónà dé àpò àyíkò sọgbọ́dọ̀ ẹgbẹ̀ nínú wọn yẹ gà wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ sún ẹ̀ wọ́n tó wọ́n tiẹ̀ sún fún ẹ̀ mú mi níbi bàtà wani mete wani ele shi ga mara su ne wani misala kauna ku ga alisina ciwo kan ne fiye na shi ya fiye kogan na shi bebe shi da alisina ciwo ya gintare shi ya ce kowa ya ganna shi gangan bebe shi wata kulu na da kuwa yi ku ya ci fiye da kogan na shi ya sa da misu ya giye shi ma ne salamu ya yi ya bari ya yi ya yi ya yi yenyeya yemeweza eh? nga wandinoye wandinoye latekaapenyena mfeshonjae yemotaku mfeshi wonye wayende nemfeshile okajibijo achinoku okajibijo wallahi wachino enotuugwakwa enotuolukigwa mutunci na lokaci laifi na nan mai je ga yi gaga kai da ga yi makoto laifi wato ma tula gangan da laifi ga kuma da laifi wuce ma wajen tuna shi yau da wuli ba amma wanda wai launye wai laifi ka zo zo da sani da laifi na wai jini ma wajen tuna siha ya ce laifi na wai jini ya bada wallahi wallahi wata ya tsawo wa yi nan wọ́n bá sọ́kọ́tẹ̀ wọn láti lè lé sínú àdá ikú àdá gẹ́gẹ́ sì ní ṣọ́ ẹ́ gẹ́gẹ́ sọ́ọ́ àà ẹ̀rọ àdẹ́gẹ́ ìṣe ìdèrò òṣèlú sí àmàkà lọ́wọ́ gẹ́gẹ́ lè lé sínú ìlú káyì gbẹ̀lọ́wọ́ ṣára ọ̀gbọ́kà kó ta àìgbà ìlànà fọlẹ̀kálùkù bẹ́yìn àṣọ àbíkò rọ̀ ọ̀ṣára ọ̀gbọ́kà kó ta àìgbà ìlànà wọ́n bá sọ́kọ́ bá kéèkó ní nàmbàtí èkó sọ̀gbọ̀nkú láti ọ̀dà kúndà ayélujára lọ́dọ̀ irú ẹ̀ wà lọ́wọ́ èkó nà kọ̀ kánò bẹ́yìn náà aṣọ àbíyẹ wà hàn ẹ́ aláwọ̀ sọ̀rọ̀ àwọn wọ́tà bẹ́yìn nàlá kọ́wọ́ náà lórí àìsíyà tuntun wọ́tà kúlúù nàlẹ́ àpò àìkú ẹ́ yàá fi yace goganne cikin ta da shi ai ta da kaurin waya ku ba ku min ba da bisu ala ke goganne shi sirri a daga yau ku shi e ga zai in ba ki a magana gore in ba ki a magana kana jole in ba a ga ba ji mu in ba a ga ba mu to gangan da ba ki e ga na da ya ba mu to mu mu la ba ki lan ka shi ta wa ta ka ìṣẹ́pátá yẹ wá mú ka ìdókòlà yẹ wá mú ka ìkúkú owó ní etí wa owó ní etí wa báà mo yà á tẹ wọn kí ẹ kàn máa yí iná ẹ bá wọn lọ wí wá ẹ bá wọn yí àwọn mọ ẹ bá kí ẹ rà kító kító ọ̀tàkùn òwúrò ní àpò àyè yẹ kí ẹ dá kí ẹ kàn yọ ẹ bẹ kí n tá ma laysa lakum bihi ilmun nyena sokoga yijinyo pali yanyo yeji bayanu wande wode yejeni ke kutu fawaje ojeni yijelo kutu fawaje eh kisha kutu sona nganda musanje lo chigeze ndiga mukota zeni mwe kota yebole zeni ga kekoro na weza machawa ga bawe kocho Agora yege ye wọ́n mọ̀mọ́ ya nọ yẹbọ ní wọn dẹ́n wọ́n yẹ ọ́nà wọn yẹ kí ọ wọn náà ta yẹ wọ́n wọn yà mọ̀ wọn náà sọ̀kọ́ náà lè da lẹ́mọ̀ lè ti ṣe òyìnbó wọn bá yà wọn sọ yẹbọ lè yi ju wẹ̀ yi yóò ní tún ṣì yẹbẹ lè yẹ wọn mọ̀ gẹ̀gẹ̀ wọn mọ̀ mọ̀ gẹ̀gẹ̀ pé wọn kà gàmọ́ náà ṣe pé wọn gàmọ́ náà tẹ̀lé yẹ gàmọ́ náà tẹ̀lé da ta ṣe ká ìlànà ìmọ̀ ìlànà kali lo tsi mɛ ta yi ŋun le eke hã ti ke nusu ya ba ya eke ti nusu ba bɔ ŋun azɛ ke ti ke ŋun su gɔmɔ ne ti tɛ ko ta se le ba yi ka yasa yi mɛ nye yi o asa azɔ azɔ yi o alahali mɛ nye o sɛ ka azɔ ayi o ka yi gbɛdɔ ti se nga wana lɛmɛ duro ne ka de tsi o ma so ne ke toto ta ni fufe o ko ye sɛgɛ la si ma o tɛ wulu ne de a ko ayi ko. ما ليس ما ليس له به علم wanda ya ya ci gaba eh yafiye gobe da shi yafiye gobe ga shi yasa za wa tahsabuna hayyanan yace mai ne da ga baban duwo yace liye da gutu ne duwo na shitana alhalima to huwa inda Allah ya musu wa ko ta kusuko wallahi tallahi wa huwa inda Allah ya musu wani azim lamarin wani wakon tashe ba su kone ya gaza yi nawa ya damu zana wani ya ci da wani wa ta hudu da damuwa ya kuma ne salamun biyan wata sabuna wa hanyar alhali ko ruwa inda ba ya su wace kuza nawa ka su guji yaro ne ina yi da shi gani to rubutu a shi a shi dai ga shi tura shi àti ilé ga àṣùkú lòyìn káàtọ̀ ṣáà ní bọ́ sáàtà ní wọ́n wọ́n àti jẹ́ wàdájá ṣùgbọ́n èmi ṣáà lọ ohun rẹ̀ kò sí. Èkú bẹ kó ń pè é. Yẹ́pọ̀ bẹ́ẹ̀ ní sọ́kọ́ náà ń ṣẹlá wá jìrì ìwọ rẹ̀ kú. Kóò bó wọn lè kú ná. Wọ́n yẹ jìrì ìjọba àti ẹ̀kú. Zàkàtọ̀ ní kábàámọ̀ ń wọ́n ṣì ṣe láti àgbẹ̀ báyà ebaba anu kara, wọn eba yikara baabi anu mìíràn asọ́nà kẹlẹ́ wọn kún ẹ̀yà náà asọ́nà yìí wúlò ẹ́ẹ́. ìṣèlè kan ẹ̀yìn ìrò ní káàkiri ya wata zununa ku dabba sagira ya ce ne ga sun likin duro la ya haku fi yiku ya ne ga ya adada fiye na ya ne ga ya adada wa huwa inda zalimi laifin su kun tsaye shi kayi ko shi ilo nan je shebatu ke kuga alwata ila ta zanen ewu ka nsaka nyaba yi nso wɔ kɔkɛ ewu fitina ka sa nko kɔkɛ yata wɔ ka jɛ nko nso wɔ kɔkɛ ewu zakana bɛ zakana ne ka jɛ nko nso wɔ kɔkɛ ewu o tse le kɛ nko ye lɔtɔ kɛ la ka si e na ka si da o ko dzi bie ne ni me dzi bie kulo ku dzi ŋutsa ŋutsi dzi ewe fɔ kama yi tɔ nusabɔ nuka su ne na ati nusabu ya ati ta wa wallahi ya ji kawai ka je to kwai shi mu da lan ku ga sawa ya ji zau wace ku ga zau kawai ka je kwai shi wallahi wallahi ha ce kwai shi wala ci sun ya kuma ne ne ga musa a san musa ta musa wani a ci musa wani a ci sun ya eh so kuru a yi ba har da ba ne tun wani shi munafiki tuba nan har da gane ta banzanin shi e gaga ya wuce da wuce ya isa sha kuma nan har da gane su wani ya musulmi walaula شاهد ناجي ماماكي إيه ولولا إذ سمعتموه كي ملودا هل يبالي شوفي ماماكي مؤمنين نجي إيه شوفي مؤمنين ماماكي إيه هل يبالي كي ملودا كان يويك ينن نمنا يوزي جنا كي يونا كل تبيتي كنا إيه إيه كنا نجي كنا ما يقولون na yaye gari nan sa ngo yo ke la so no ke jayo saba ana ga wani wuri wewa ana ga wada jini shida wewa ana ga wada wadu jini za ana mai wuri ja ko ba su ne na mai mata ana mai wuri wewa ana ga wada na na obo ba so so ki ba ko obo so ki eh ne obo no shi ما يقول لنا كما لولا يجي وين يا أن نتكلم بهذا نيا وغير لا يسنايو نيا كان في غير لا يشوفون كده منافقين لما يوقع لنا كما لولا ما نقول سيا كما لولا يجي تفسير يا شباب ne ya ga subhana na hada butalu masu irin wayan mun dije ne ni ta ba tabbata shi ko amma ya gane munafiki ya gashi ranar ha ka ha munafiki gama mai nau'unta ya na yawa wọn àtiwá ni òǹdẹ́gá yìí náà ń pè so ìyá àtúwíwá òǹdẹ́gá yìí náà ń pè so ní ilé èdè kó máa ń fẹ́ ní ìyá àtúwíwá àmọ́ àtiwá ni wọn àti sàkúta ẹ̀yẹ náà yà á ṣe ẹ̀yẹ náà yà misu le tudio ela yichiko misu ayi misu le jadio misu ayi yike wa agege kintana na shetan yela agege alega shebi pato soso kwalo ati ta ti ba agyo ama ti ta ti na yi bala akoko ta ti alima agye yi yo mo yi kama eyi na misu le de jadio na yi aga onyi gangan de edede soso kwalo ama hasoro ma wo yi ma lo yi. Zangoro da àwọn àyè ìtinà. Sọ̀kọ́ àrùn ìjẹ́lẹ̀ àyè ìtinà mọ́. Zangoro da wọ́n àwọn àyè ìtinà sọ̀kọ́ àwọn tó ń ti ìṣòro. Èyí ká lọ. Wọ́n ti lọ́gọ́ àyè ìtinà tí a lè kúrò àwọn sọ̀kọ́ náà àbúta. Zangoro da àwọn àyè ìtinà wọ́n ti lè bàdé sọ̀kọ́ ẹgbẹ́ ìjà àdúgbò olóhùn àyè ìtinà mọ́. Àmọ́ zangoro da àwọn àyè ìtinà sọ̀kọ́ àwọn tó ń ti ìṣòro. Ó ń ti ìṣòro èèyàn sòkòlò sòkòlò àwọn yẹmìí sòkòlò sòkòlò àwọn ṣe ní bẹ̀rẹ̀ á ní ẹ̀mọ̀ wá ní ìyẹ́ bá ní bá sòkòlò wọ́n á ṣe táàbí wọ́n á ṣe ṣíkàrà pẹ̀lú láti ṣe lẹ́nu wọn àfi ẹ̀wọ́ èkó náà bá wà àdàwọn sí ní ọdún sọ̀rọ̀ fún náà ní ìṣòro lórí ìṣòro sòkòlò àǹtó rẹ̀ ká àgbà fún mi ká ní tìǹà ẹ̀wọ́ èkó sòkòlò náà ká tìǹà tòwọ̀n láì tòwọ̀n láì

dado chatu shikana ne chi tenu mala ala kutola rocho dado chatu ne ne kida mala ko chi ngali wani ba ko shi tinyo na ke ne chube la kana wata la ke ku na ke ne chube la kana e wata la ya muso ma ke la ba wata la ku ba ke ni wata la ya o e to so ya ni le wata e to so ya wani de ni ni la yo wata de ni ni shi ko wòtó lè tẹ wàásù lè fi mílá lè tsi ɔnu wòtó lè àwọn yi yi lè lè tsi ɛ lè lè mílá lè tsi ɛ lè wòtó àgàgà yà kó wòtó nusu wòtó àwò wọn adi lè lè tsi kó àwò tó lè kó àwò ɛ sɔkò yẹ sùn tó mú mi yìí ayi lè dóró ɛ kí lè tsi àgàgà. أيكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان nínú nípa tọwọ́ àtàtàrú wáàzù ló yàtà ní gẹ́gẹ́ náà wáàzù ló lẹ́gẹ́ tí ní gẹ́gẹ́ náà wáàzù mú yóò ṣí ètí ìlànà ilé ṣùgbọ́n láwọn aṣọ òṣìṣẹ́ yàrá ìwúkú mú bai sura nan ba bala ya kamare ka ba ni da nan har da ma na mai ya sura nan kana su ko ga yayin hukum Allah wazu su ko yaje asa su ko shi wazu wazu su ko yaje luna mi ga luna daga idan da su kuma yi washukun wewe welokun gangan de layi kweye jumọ fẹfẹ kweye layi kweye nishani bọ àti ká àlàfẹ ẹ àlàfẹfẹ lánàá ti na kábọ tu kúkú tì dẹrẹgẹdẹ náà dàda yìí kábàrà já esu lè soko de esu lè sọkọ de wọn àṣìwé egun wà lò nìgẹ esu lè sọkọ de wọn kà ṣìwé tìmí ẹ wà lè àgẹgẹ na munafiki lọ́wọ́ tó káyọ̀ munafiki munafiki wọ̀ kẹ́lẹ́ wọ́n ṣe ń kẹ́lẹ́ ṣòwò kí wọ́n yìí kábàrà fún alága wàjẹ́ lára yàrá ìdílé wọ̀ ẹ̀ àgbọ̀ kẹ̀kẹ́ kí ló ṣe kábàrà dá kí ló ṣe kábàrà dá ọ̀dọ́ sọ fún ẹ̀jì wá sí kẹ́lẹ́ ká kẹ́kẹ́ yìí nínú mọ́ yàrá ìdílé wọ̀ wá sọ fún ẹgbẹ́ yìí ká ṣe pẹ̀lú ẹkùn ibi náà ní tuntun yìí láyé wáyé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ láàrín àwọn ṣùkọ́ wa nílò ọ̀rọ̀ kù ìsàlẹ̀ ayé ọ̀rọ̀ ṣùkọ́ wa ṣùkọ́ lọ́wọ́ àdìsánwọ́n àǹtàwọn olùwòlì nítorí yìí ẹgbẹ́ yìí ká ṣe pẹ̀lú ibi náà àbọ̀dà tuntun ibẹ̀ mọ́ ìkú tuntun mi ni. dáhàwá ti àti gawa da jikin gawa da amfani gama na so ya shiga yayin rukun babuwa wa taron kulibin lili abada in kuntum mu'mini so kwashe da zashi ya gugu wa'azin in e na da ba wa'azin na sai mu'mini in e na mata ba a kuma ta wa'azin na sai faji sai faji sai faji gẹ́gẹ́ kan náà lóko sẹ́yìn ní ọ̀tọ́ aṣọ èké àìkú ọ̀tọ́ aṣọ òkè èké sukuu fari ẹgbẹ̀rún mẹ́lẹ́sì mẹ́lẹ́ láti ṣàyẹ̀túpa kí ló lọ́ máa láàárọ̀. ba'd ba'd ba'd ba'd wala kito aya ne je ya lochi na aya ne je mo wo bubuni ke wa ga kunye ga de wani tsama kito aya ne fa ya wona wala no fa ya ba no sai ga ya wala kito na aya ne chi ba ne ku ba ne ya wala kito na aya ne je chi ba ne ya ga ne ya yani kuma Allah an ta'awwal minni abada in kuntum ويبين ويبين الله لهم الآيات كما نرى والله عليم حكيم سورة يتشمل بالباطل حكيم هو يدور يدور سورة يدور مجملا إيكو كان دور لما يلاتشينا وقوشي لأنك لما قولي بيواني وعديو كان الله وكان تشينا والله العظيم ne yɛrɛ de daa kan dɔ ti sɛ ɛmu yi kan wuli ya wɔn ta ara mo yɛ de ɛmu akyi mu yi mana kan wuli kiyan wuli ya ama o ba ma ŋutɔ bi ti ba ne o ne o ne o ma ti nana ma ye wu wa ɛ nana ma ye wu wa gawo ma kó dɔ bɛ fa ta e bɛ na sɔkɔ kɛ wa gɛgɛ ala wa sotu ya sokoto ala o tefilo hafi alukura nana ewu wa wuka dama tɔnɔ wɔyi ne ndadɔ lɔ ja ja ja woto yɛtɔ ma wɔyɛ kama yi ti wala ti na walayi salayi ta soko da are na o so wɔmɔ sotu ya walayi soko ko susu ɛɛ soko ko susu wani shukura ya da sakwa mu za su aka da ke to ajiza e dai ku ona ye no eh na na shoko be aye ce tu wani mun da bai mun ne da amma wa dai mun ne su ko ce ga yi yi wani idan wani idan kai ne ke to ba su ko ga yi wani idan wata ta kai mana da to ba waya mana to su ko ba so zuwa sokoto àlọ́ wa ẹ́ ó ní làyílà ìyá àgbàtà ẹ̀jẹ̀ bá wọn ẹ́ làyílà ìyá àgbàtà ẹ̀jẹ̀ bá wọn ẹ́ kéèjì ètà kẹ̀ṣe ètà kẹ̀ṣe ń ládà ẹ̀dá lábẹ́ àpò àti ayélujára ìlànà ẹ̀dá lábẹ́ àpò àti ẹ̀dá káwọ̀ ìyẹ̀kẹ́ fún ẹ̀rọ ẹ̀dá káwọ̀ ìyẹ̀kẹ́ ẹ̀kún ẹ̀rọ wọ́n ta yìí tí kẹrẹ ní wọ́n máa ń fi dáná àṣìkò ìlú òwe pa ẹ̀ sáà ní kóra àyè èyí bá ti dé. àtàṣọwọ́ lọ ẹ̀ ń tì í wá lọ. ìta àtẹ̀dá àbúrò yìí ta yìí máa ń ṣùgbà ńgá wọ́n àjẹrà. mi ẹ̀ bí òde mi kẹ́ta yìí ta láà kí ẹ̀ ẹ̀ ṣí dáa. wọ́n ẹ̀ wọ́n ẹ̀ wọ́n ẹ̀ wọ́n wọ́n wọ́n ẹ̀ lè bí wọn. ká wọ́n kú káyà sa dúkùn náà wọ́n ẹ̀ wọ́n ẹ̀ dàda wọ́n ẹ̀ lè bí wọn nínú ke mashin na police ne da bayan ka a ka hasan a ka hasan da ìgbà tó lọ lọ́ta kí a kò sáré nìyẹn wọ́n èyí ìyá tó èlè tí pápápá wọ́n àwọn kúrẹ́ lórí àwọn kúrẹ́ wọ́n àwọn súgbà tó súgbà kẹwọ́ àtàrà àbí òwúrẹ́ jì kí sùn ọ̀dọ́ kila sukuu yɛ gbɔ ne wa ntoma yina yɛ bɛn sila yina o o suna awo o tu yɛ bɛrɛ o suna o kana tutu ba yɔ su o kana tutu ba yɔ su wa wò ka akɔya ba yina yi o da wò ka akɔya ba yina yi o suna wɔ o suna wɔ adeli adeli adeli kɛtɛ o ba wɔ o suna yɛ adeli kɛtɛ o ba wɔ. 我说吧，一来一个，看一来一个，这一去来一个，我说人家这里解决了。咱们宝贝说说说，咱们宝贝把这里解决了。爸爸有内容，来啦，我拿出他，我拿出他，大家出他听，哎，那你们找不到。 èyí èyí ní bàbá aṣọ ẹsẹ ẹ dàmà ní ẹsọkùsọ ẹgbẹ wọn kí wọn kú sẹlẹ wọn yẹ kí wọn tiẹ yọ ọgá sọgbọn ẹyìn ní túbà ẹyìn túbà làwọn bí ẹtú yẹ túbà ẹyìn ẹtú yẹ gẹdẹ wọn ẹgbẹ ẹyìn ẹtú làwọn bí ẹyìn ẹtú yẹ túbà wọn kò yẹ kí ẹsọ yọ ọjà làwọn kú mẹ ẹyìn ẹtú yẹ túbà ẹyìn lọ yìí lọ wọ wọọrọ ọlọtẹ jìnnà náà àrọsọ náà sàálà àyà dì. ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من النار أن يعمر buri yezo ne ya yi fuwe ko buri yezo ye waga is been thousands of years eh muda wezu kuya sawa ne so ba ya ma na ne mi huda wezu buri wende ga wende kuwa ba na kanya da yuji sallan mu ya wuna ege ya shi e ya ba e ya pe kuro nga wende ni zato asali ni wani shi ba ألم يأتي الذين آمنوا ولا يكون كالذين أوتوا الكتاب ولا na magaye ya ba wanda na wuce ya ce domin a yi jari da lalina musulmuna eh, an tashi al-fahisha fil ladina amanu law ma za'un alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun azaban ce ta lawu yayin shababun ya azaban wa lawu yayin al-qiyamah ce shiga da gore da yi don hausun na mawuce koyi minista na shi e la albasha ga shi ba ta ci na jona ya yi bi Allah ya alamu an tuna na alamu su kuna mutu ya bi eh wa na shi wucin su ya e wani ne ya ga wani ba ya Allah subhanahu wa eh ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم ولولا فضل الله عليكم har da gani sokoron mu yi gare har da gani sokoron mu yi gare laula fadlullahi alaikum ki we bai wa ko ki wa bai wa yan suko rafanyen suko na wa yala shi da yan mumini jahila wa rahmatu ki wa ya wa yan suko na wa yala shi da yan mumini jahila be bi cikin gane jele shi to nan gangan be gine ya ci da wa ce bicin nan ne chona na da suko ga tubu ne da suko ga tubu ne mai ga jawabu yan laula ga to eh da suko ga tubu ne láìlá ìlú ṣùgbọ́n báyìí wà á nà lọ àwọn ọkọ̀ rọ̀hìn àkíkà tó èṣì lọ léèrè àyè tún èkó ètò ètò ọ̀sẹ̀ yìí rọ̀hìnmù ètò wọn gbé èkó ìyàwó ṣúṣì ṣùgbọ́n ìdílé mi ìtàlẹ́ṣà àdé ewu ní ṣùgbọ́nà ṣùgbọ́n ìdílé mi ìtàlẹ́ṣà àdé fífẹ́ ṣùgbọ́nà ṣùgbọ́n ìdílé mi ìtàlẹ́ṣà àdé gáfẹ́ ṣùgbọ́nà ṣùgbọ́n ìdílé mi ìyẹn ìtàkùn ètò ìyẹn ṣùgbọ́n gbogbo yẹn wòsùn yà nà nà á ìṣẹ̀dá nù sọ̀kọ́ tí o gbogbo yẹn wòsùn yà mú mi ní kíríkì yìí náà sọ̀kọ́ yìí pè ní lẹ́yìn tà ṣe ń wù mí yíyọ ẹgbẹ́ bá gbóòrò ẹgbẹ́ àdánwò àsùn mi ní etí ẹ̀kọ́ yẹn sọ̀kọ́ náà náà ṣé èsì ara bìí ara máa ní sọ̀kọ́ gbòòrò sí àyè sáré ẹ̀ sọ̀kọ́ gbòòrò sún àyè sáré ẹ̀ yàrá mi yí yá megaje sukula la kiwe yuzo ajeni anwaye mshicho sukufa ngini ni tuyina kana tuyina wona eh sallallahu alaihi wasallam rahmatin ala khayr man kana lil khalqi yurshidu wa ali wa ashabi wa man kana taja salatan wa taslima yadumu yahmil بهذا وجه من الله يغفره وأرجو بهذا الفوز يا رب من سبب أجرني يا رحمن إنك سيدي وجارك في الأمر وتعطل الحبل وبالله توفيقي وأعلم وأقوم وأسألك حفظ اليقين من الدين لأسعد بالفوز المبين سابقا إلى جنة الفردوس في صالح الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله الحمد لله رب العالمين وقام بعد الخير بعد ما يجي بعد سقوم يوم سقوط هذه الجوان كاشاتي ومبي على الجوان يوزين آه ما جاء بعدين يعني إنما بعدين يوم shi ake sama irin na kamun domin kwai kan suna kai da ne ka zama mai ma za ka shi suke rubuta gande yi sa wallahi tsara shi za suke rubuta gande yi sa eh nuna yi ne rubuta na wani ko kuma labari daga shi ba a rubuta kuma ko da yi suna zaɓi shi wannan to sayuwa kujewa ce kuza kuda komita wa wato sirruwe wani toto wani ci bele cire da ko koto ina ma ya yi a yi da wuji wa ga da wuci ne cire da wuji na ko a yi wani lakon shi ba ha ke ta su wuce a yi da wuji a yi da kan yi a da ya su kuka ga da na ga yi ma ba ci na yara da rima ga wani yaki daraja wani su ke ruba ba ta yi ولسانا وشفتين soko de ye da ko ju mɛ ti lu wa ju ani soko ko mu ani ju ani lu wa mu ani tara lu wa musu ye ka na ka ye ka ya wo ye ti ti lu ju ya o da o ju ji ya o bo la wa je ki mu do la wa tu lu wa mu ka ka wa ya ki mi gaskiya manyan gaza wuce da yadda shi wani mai wani da shi edifikacin eh, ba da aliyya edifikacin ba da aliyya dan da cikin mafin ta can bamba ni lokaci da lokaci awa da awa ba mafin da kyar wa ne da ga edifikacin ba mutu ga wani mutu da zuwa na da da kyar mun su so da ne ne ya gaza shi da shi ne to ah, a oge wa ya ga wuro na can ba ka san eh da za ji fawa ya ko la wa da tafi ba ka zo ga wa to ji da cirki na musulmi da ne ba da cirki Allah da ci da kan yi ce su ezene da bɛti zɔna kandondo ewa o wa mumini wa nyi nana aisha ebere ale mɔmɔ sasana ɛyɛ eyi ni ale sɔkɔ atisi a da managa a ba bi ne yan ku ni jo ni ma shi ro su kuma an mu ne don do yi ne na kun ga na da do shi ga wale ta masin ko le za do shi wa ya da ga wa ne ku do za ji podendo cewa olha mo ya ni ki kya na de ni we e ni kya ba ni ko wa hmm eru ti ga ti pa bo e ku ga le ba asba bu ko na aisha ka ba do su ko su na pa e de su ni ngo cha e wa do ya su ti ka ru na ti ya wa na aisha ba ku ti jo ga le istirja wa na ba ju ti na ba kule be mu da inna lillahi wa inna ilaihi raji'un unga ko ba da wasu ya ko shuka yi ga da ciwo ne ga ci ruwa wani asha to mu yi shi ga su e diga ba ku e digi ma ke ba da ti e dinyo e da ka ga ke akatɔnwa akanyɔa etinyiro musulmi sika bɛ lati nɛbɛ yio akatɔnwa ala ega supa amuli ale yi ke nda ati amulɔ kuna ade ka de taba atsi amulɔ tɛ kuma ne sinu eki tsa abe gɛmɛ tso ne taka ne ato gɛmɛ ne yo ebo ala eti ala ka yi o kuma ala yi ala gɛmɛ mɛ sinu ne tso ɛ adi yi ka yi afi na ade ka yi wotsi nyani e gandon na daga ne gobe a gaskiya e daga gaskiya ke o tube tucu ko ga mano ga ne ne na adde ne nina ga mane suka amma da ma gaskiya ne na wotu bumla dubu ba wotu ya de wona bumla tucu ko na de ba ce ya ene me imani na ga wotu ne da abin da ga ita ko da ga ne ya su diga ba ku lu ne ji pa misi ibe ika ukuza mwemaleera mbelakirako kimu egandototooko amukika wajja kagagejjo kaka adena nigetubola kuna mukika wajja awo tukuza wokuwena kuza kamwana jiona mukika wajja akukazasiyabibena bidegabyoojinoso abisomo kikana mwediibwa dadino sibasana yintara eh, hɔ ah, a ɛmu ma yɛ ahɔho sa a ne nika nsu biara no ane ne mɔmɔ no bɛ gɛgɛ bɛ a ɛyɛ asɛm sɛ yi ano la ahɔ yɛ bɔ yintara ne de bɛ yintara ne ti ma si ba bɛ a ne yi a yɛ ata ko yintara ka bɛ ko si ko ka yɛ a yɛ yɛ kyɛ ko da ne yɛ ba yɛ o tiɲɛ ko ba ti bɛ a ma yintara ne bɛ a yintara ne ba ne yɛ ko bɛ fa na wasu goga wani kuma na wani ne da dauki cita wata ta gona wata ta gona rafi wani da wushi na ba ta na gona mu ibana haƙƙi tsakanin gobe su kwe mu yi kan tsakanin zobe da shi kuke yi kan zato su gama na ta kawo fa fa da wani ya ya yi kowane yau kawo ba su fa ji zato ba yi kowane su ko fa yi ne su wani na haƙƙi shi zato na you understand? So il a tenu pour ce pour le toi. Et ce que dit Gaba, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب